ẹ̀kọ́ ogún ìgòkèrè ọ̀run lẹ́yìn ìgbà tí jésù ti jí dìde kúrò nínú òkú ó fi ara hàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n rí i wọ́n sì mọ̀ pé ó wà láàyè lẹ́yìn ogójì ọjọ́ àkókò tó fún jésù láti gòkè lọ sí ọ̀run ó ti parí iṣẹ́ rẹ̀ tí ó wá ṣe láyé jésù wí pé ẹ lọ kí ẹ sì sọ gbogbo aráyé di ọmọ ẹ̀yìn mi kí ẹ sì máa kọ́ wọn láti ṣe ìgbọ́rọ̀ sí àwọn ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn ti ń wò jésù dìde ó sì bẹ̀rẹ̀ sí í kúrò lórí ilẹ̀ ayé a gbà á sókè lọ sí inú àwọsánmọ̀ nígbà náà ni àwọn áńgẹ́lì méjì fi ara hàn wọ́n sì wí fún àwọn ọmọ ẹ̀yìn pé jésù tí wọ́n ń wò yìí yóò padà gẹ́gẹ́ bí wọ́n ti rí tí ó ń lọ sí ọ̀run jésù wà ní ọ̀run ní ìsinsìnyí ó ń pèsè àyè sílẹ̀ fún gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ṣé ìwọ yóò gba Jésù gbọ́ kí o sì lè ní ìyè àìnípẹ̀kun pẹ̀lú ǹjẹ́ ìwọ múra tán láti pàdé rẹ̀ nígbà tí ó bá padà wá.